orí ni atọ́nà ọmọ ẹ̀dá láyé bí orí bá ti kùnà ayé ẹ̀dá ó máa di jọ̀nàjọ̀nà ni orí mi kò ní kùnà orí ẹ kò ní kùnà orí gbogbo wa kò ní kùnà láṣẹ Èdùmàrè orí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi kò ní kùnà lágbára elédùwà nítorí bí orí bá ti wọ́ <laughs> torí bá ti wọ́ báyìí nípa ti ara àti nípa ti ẹ̀mí kí ló tún kù fọmọ ẹ̀dá ẹjọ́ kí ló tún kù bó o ṣe rere orí ni bó o dẹ̀ ṣe ìdàkejì ẹ̀ náà orí yìí náà ni láṣẹ Èdùmàrè orí mi ò ní kùnà lágbára elédùwà orí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó ń wò wá gbogbo ẹ̀yin olólùfẹ́ akínyín orí yín ò ní kùnà tẹbí tará àti gbogbo àwọn tí wọ́n fẹ́ yín fúre ẹ wò orí yìí orí mi àfire orí títí ẹ náà àfire orí ti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé tó ń wò mí tẹ́ ẹ ti rí mi sínú yín dùn táyọ̀ yín kú orí yín àfire ètò akínyìn náà ló tún wọlé dé ní wẹ́rẹ́dìwẹ́rẹ́ ní ti wẹ́rẹ́ tíkàlì ó yá mo kí yín ee mo kí yín mo kí yín ee mo kí yín o ẹ ti mọ̀ wípé lórí Orísun bẹ́ẹ̀ ni ibẹ̀ ni mo ti ń yọ fanda ibẹ̀ ni mo ti ń post Èdùmàrè ló dirí ẹwà fákùkọ tíá ẹ̀yin náà ti mọ̀ wípé nínú ká gbé àṣà àti ṣe lárugẹ ẹ lè fọwọ́ rọ́ Orísun sẹ́yìn Orísun làgbà Orísun lọ̀gá láṣẹ Elédùmarè Orísun gbogbo wa kò dẹ̀ nígbẹ ó wá wo pé ọmọ wo ló ń ṣàprápra yìí èé ọmọ wo lọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ṣáká yìí Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ni wonderful Dayọ̀ Kújọrẹ̀ a sọ̀rọ̀ fetefete small but mighty coded but loaded ìrìn ọ̀rọ̀ yéé tó ń gbénu amóhùnmáwòrán Orísun tó ń gbénu ẹ̀ fọ̀hún tẹ́ bá sọ pé ọmọ tí ò sọnù tán wà most wanted tí mi ò dẹ̀ sọnù rárá èmi náà lẹ́ ń ké sí ètò akínyìn níṣẹ́ ti rẹ́dì fún mi lẹ́nu mo wá tún fi àǹfààní mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí wa àwẹ̀ dín mélòó <laughs> àwẹ̀ dín mélòó lẹ́nìí lágbára ọlọ́run tẹ́ ẹ bá máa máa ṣinu àbí bẹ́ẹ̀ ṣe ti ń ṣinu yìí omi ò ní sápá yín lórí oúnjẹ kò ní gbòdì ní ara yín mo kí yín wípé ẹ kú òǹgbẹ ẹ kú òǹgbẹ ẹ̀mí àṣìkẹ́ láṣẹ elédùwà ẹ ti mọ̀ wípé lórí ètò akíyín fún gbogbo kíkí wa lọ́lọ́kọ̀ òjọ̀kan ni request and shout out ó ti kúnlẹ̀ tips náà ń kọ́ ìyẹn náà ò gbẹ̀yìn òkè ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó tá a bá máa padà dé ètò akínyìn máa máa tẹ̀síwájú orin wo ni mo fẹ́ ká lọ jó sí iná o yẹ ẹjẹ boot oh mo boot mo boot we are the people we make you happy àbí ṣé mi ìmúnú yín dùn ni we are hhppy ẹ jẹ́ ká lọ gbọ́ orin happy láti ọwọ́ Dr. Adéwálé Ayuba featuring Vector mú padà bọ̀ kò tọ́ fún ọmọ ẹ̀dá tó bá ṣubú àbí tí ó bá ní ìjákulẹ̀ ó wá tọ́ fún ẹ̀dá yányán <laughs> tó bá ṣubú tí ò bá lè dìde àbí kó wá wo wípé à mo ti ṣubú ó ti sú mi mi ò lè tẹ̀síwájú mọ́ pé ó give up báwo lóyìnbó ṣe máa ń sọ ó ti tọ́ fún ẹmẹ ẹ̀dá tó bá ti lọ give up yẹn sórí ilé ayé yìí struggle continues ni ìwọ tó o bá ṣubú wàá tún ṣe kíni wàá tún dìde tó bá ti dìde wàá tún kọ́gbọ́n lórí ìṣubú tó ṣì yẹn òun ló ṣe máa fi pick àmọ́ ó wá tọ́ fún ẹ yányán tó bá give up o ó tọ́ fún ẹ tó bá wò pé ah, mi ò ṣe mọ́ mo ti ṣe ṣe ṣe ṣe mo ti ṣubú lẹ́ẹ̀kínní mo ti ṣubú lẹ́ẹ̀kejì mo lulẹ̀ lẹ́ẹ̀kẹta láṣẹ Èdùmàrè ànilulẹ̀ mo lulẹ̀ lẹ́ẹ̀kẹrin ànilulẹ̀ lágbára olúwa tó o bá ti lulẹ̀ o máa dìde ni wọ́n ní tí ẹṣin bá dá ni a máa ṣe kí ni a gùn ìyẹn ni wọ́n gbọ́ máa fi nífẹ̀ẹ́ rẹ̀ ló fi mọ̀ pé yes mi ò give up lórí kíní yẹn gbogbo ìlàkàkẹ́ gbogbo àwọn àfojúsùn ẹ̀yẹn tó jẹ́ pé o ti ń lé lé lé lé lé kò ì tí ì bọ́ sí jọ má give up èmi ń bẹ́ẹ̀ ni o tó bá ti wá give up wọ́n ló mọ̀ tó o bá ti give up ó ti tán nìyẹn ó ti tán fún ẹ nìyẹn kò dẹ̀ ní tán fún ẹ torí pé tí ẹ̀mí bá wà ìrètí sì ń bẹ ah, ah, tẹ́mi yẹn bá wà ìrètí yẹn ń bẹ tó o bá tún tẹ̀síwájú tó o tún continue nínú struggle yẹn o lè struggle yẹn kù yẹn ti dájú torí pẹ́ bó pẹ́ bóyá akálòlò ó máa pè bàbá bó pẹ́ bóyá nǹkan tó ń béèrè fún yẹn tó jẹ́ wípé ó ṣe ṣe ṣe ṣe ṣe èé lọ bí gbogbo àwọn alágbára lọ bí gbogbo àwọn olówó ayé kò kí ń ṣe gbogbo gbà làwọn náà rí yẹ̀sì sí nǹkan tó ń béèrè ẹlòmíì á ti kọ proposal kọ proposal kọ proposal wọn ò ní fún kankan àmọ́ wọn ò give up wọ́n sì ń tẹ̀síwájú pé mo ṣàmọ̀ pé lọ́jọ́ kan kíní ìyá bọ́ sí lọ́jọ́ kan kíní ìyá àjòhùn títí títí títí torí pé wọn ò give up wọn ṣubú wọn lulẹ̀ wọn ò jókòó síbẹ̀ pé ó yá mi ṣe mọ́ wọn ò dìde mọ́ pé irọ́ irọ́ irọ́ wọn dìde ó dé continue lagas ló bá bọ́ sí tó tó bá give up. <laughs> ìwọ ló mọ̀ àmọ́ mò ń sọ fún ẹ wípé kó o má dìbò kò dẹ̀ ní tán fún ẹ kò ní tán fún mi láṣẹ Èdùmàrè. ètò akínyìn ó sì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ ti mọ̀ pé Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ ni atọ́kùnrin tó yáyì lórí amóhùnmáwòrán Orísun ṣé ti rẹ́dì fáwọn tips ni ẹ̀yin náà ti mọ̀ pé lórí àwọn tips ni àwọn ọmọ ń gba nǹkan gbìn ẹ̀yin náà mọ̀ ẹ̀dẹ̀ lè testify sí kí wá ni mo ní fún yín lórí àbá abala lifestyle tips torí pé lifestyle tips náà ni mo wá kí ni mo ní fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àsìkò Ramadan la wà kí wá ni àwọn nǹkan tó yẹ ká máa ṣe nínú Ramadan àti nǹkan tí ò yẹ ká ṣe nínú Ramadan àkọ́kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí rí dájú wípé o kí àwọn mùsùlùmí ẹgbẹ́ wípé wọ́n kú Ramadani ẹlòmíì ìbínú ló gbé wọ̀ no no no no no mi ti ẹ̀ ní kí ọ kí ló kàn mí àṣé tiẹ̀ kí bàbá lágbájá àbí ṣókí àǹtí lágbájá pé wọ́n kú Ramadan náà ní irọ́ irọ́ òun òkè oníkálukú jọ kí ló wá ń gbàwẹ̀ fún nígbà tó jẹ́ pé o sì mú lágbájá sínú o sì mú tàmẹ̀dò sínú ẹ̀tọ́ ẹni láti kí Muslim brothers and sisters ẹ wípé wọ́n kú Ramadan so ìwọ tó o bá tí kí àwọn ẹgbẹ́ ẹ tètè lọ kí wọn èmi gan tí mo jẹ́ kristẹni mo ti kí gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ́kùnrin lóbìnrin tó jẹ́ pé wọ́n jẹ́ muslim náà kí ló wá ṣe wọ kí ló ṣe ẹ́ kí wọn kò sí nǹkan tó máa fi ṣe ẹ́ ẹnu ò lè gan tó o bá kí wọn kí ló tó ní kí wọn ṣé ní òdùn ni kí wọn wí pé Ramadan Mubarak Ramadan Kareem ṣé mo gbà ẹ má fò ẹ tẹ̀ mọ̀ bóyá muslim gan ni wàá fẹ́ ẹ má lọ fọjà abẹ́ lọ́nbẹ̀d rárá rí i dájú wípé o kí gbogbo àwọn muslim brothers and sisters ẹ wípé Ramadan Kareem èmi náà wá ń kí yín wípé Ramadan Kareem kókó ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ jọ ṣe é rí àsìkò Ramadan yìí rí i dájú wípé o ò jẹ́ disturbance fún ọmọlàkejì ẹ àgàgà àwọn mùsùlùmí o fẹ́ gbọ́ orin ni lọ sínú yàrá ẹ̀ kó o gbọ́ ní òde ni pé kó wá yí rédíò sókè ẹlòmíì ò mọ ṣáìdá tó bá máa play orin báyìí loud music ló máa ń wá nú òyìn ò sí lásìkò ìjọ nítorí ọ̀nà ọkọ̀ tó bá ti ń play orin ó ti ń distract àwọn èèyàn kan nìyẹn rọra lọ yàrá ẹ yí tune down as in reduce volume radio ẹ yẹn kó lọlẹ̀ yányán kó dẹ̀ ọ̀rá máa jàǹfààní rẹ̀ tó bá jẹ́ pé headphone náà ló fẹ́ lò gbé sétí má disturb ọmọlàkejì ẹ lórí orin Okay, náà ló wá pariwo lòun ṣe nùnùnùnùnù jọ behave behave ààrẹ kò ń ṣàsìkò Ramadan yẹn ló máa ma ṣe gbogbo orú nǹkan báyẹn behave ààrẹ now kókó tí mo tún wá ní fún wa ni wípé ìwọ gẹ́gẹ́ bí èèyàn kan bóyá Christian tiẹ̀ wá ní ẹ o àbí ò tiẹ̀ gbàwẹ̀ o má lọ máa jẹun lójú àwọn tí wọ́n ń gbàwẹ̀ kò dá ẹ̀ṣẹ̀ ni nígbà tó bá lọ gbé ọtí ẹlẹ́rìndòdò àbí o lọ gbé oúnjẹ tó jẹ́ wípé ohun ta sọ́sọ́ tó lè jáyàn láwọ̀ ẹ̀jọ́ kí ni èrè ẹ sáà yìí ó nílò láti bọ̀wọ̀ fún gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń gba àwẹ̀ má jẹun lójú wọn kò dáa wọ́n lè o lè máa rò pé ẹ̀ ṣèbáwẹ̀ ló ń gbà ẹ̀ ṣèbọ́kàn wọn máa wà nínú nǹkan tó ń ṣe kó wá lọ máa gbé oúnjẹ ẹ̀ṣẹ̀ ńlá ni jọ má jẹun lójú wọn bọ́ sí kọ́nà yàrá ẹ̀ bọ́ sí kọ̀rọ̀ yàrá ẹ̀ àbí kó o bọ́ síbi tó mọ̀ pé kò sẹ́nibọ̀dì tó máa rí ẹ̀ bẹ̀ kọ́ra máa lọ jẹun ẹ̀ tó o bá ti lọ ń jẹun lójú aláwẹ̀ ẹ̀ṣẹ̀ ló ń gbà o táwọn yẹn bá ti já lórí ẹ ìwọ ló máa kó gbogbo ẹrù ẹ̀ṣẹ̀ yẹn o lágbára ọlọ́run ò ní di ẹrù ẹ̀ṣẹ̀ sórí. dẹ́ni <laughs> àsìkò Ramadan yìí tí ọlọ́run bá wá fi sí ẹ lọ́kàn tó jẹ́ wípé ìwọ fẹ́ máa fún àwọn èèyàn ní ẹ̀bùn lọ́lọ́kọ̀ bóyá oúnjẹ ni o jọ lọ ṣe lọ ṣe lọ sí gbogbo àwọn mọ́ṣáláṣí lọ sí ibi tó ti mọ̀ pé àwọn aláwẹ̀ wà ń bẹ̀ ṣe tọrẹ àánú àsìkò yìí gangan tẹ̀ ní tọrẹ àánú yẹn máa dáa jù èmi náà níwọ̀nba tèmi tí ọlọ́run ra bùkú mi níwọ̀nba mò ń ṣe so tọ́lọ́run bá fi sí ẹ lọ́kàn wípé ókè o àsìkò Ramadan yìí o lọ́ọ́ máa ṣètọrẹ àánú o ó lè fún wọn ó lè ra oúnjẹ fáwọn aláwẹ̀ ládàáni bó jáṣọ ni o lè kó fún wọn bó tẹ̀lé jẹ́ pé inú àwẹ̀ lọ́wọ́ àbọ̀ bóyá lẹ́yìn ramad bóyá tí ọdún ọdún gidi bá ti dé wọ́n á wọ̀ nǹkan kí nǹkan bó jówó ni bó jẹ́ gàrí ni bó jẹ́ rẹsì ni bó jẹ́ wà ni lọ fún wọn tí ẹ̀mí bá fi sí ẹ lọ́kàn wípé tí ẹ̀mí ọlọ́run bá sọ sí ẹ lọ́kàn pé ah nínú ẹ nínú àwẹ̀ ramadan yóò ẹ ṣètọrẹ àánú jọ tètè lọ ṣe kò sí ẹ̀ṣẹ̀ ẹ̀mí tó da yes ẹ̀mí tó da òun ló ń bẹ́ẹ̀ lò yẹn lọ ṣe then lásìkò Ramadan tá wà yìí ẹ̀yin gẹ́gẹ́ bí mùsùlùmí tí àwọn mùsùlùmí ẹgbẹ́ yín bá pè yín wípé ókè o ẹ wá ṣe iftar o lọ́dọ̀ wa ẹ jọ̀ọ́ ẹ lọ ẹ jọ jókòó pọ̀ ìfẹ́ nì ìfẹ́ ló wà ń bẹ̀ la ṣe jọ ń jẹun pọ̀ àbí kí ni kí ló fẹ́ fa pé àní nífẹ̀ẹ́ àjọjẹ ló máa ń dùn ẹ mọ̀ kí gbogbo akọ̀ṣẹ́ ara jókòó pọ̀ ká máa yọ̀ kájọ máa jẹun kájọ máa mú kájọ máa ṣe gbogbo ẹ̀ ìfẹ́ ni tó bá pè ẹ́ fún iftar jọ lọ pé òkè àjí àwa alágbájá o alájí o ẹ wá sínú ilé wa ẹ wá ṣe iftar náà kò ṣeéṣe bẹ́ẹ̀ lọ síbẹ̀ kó o lọ bá wọn jẹun kókó tí mo tún wá fẹ́ fún wa ni pé lásìkò yìí àwa gẹ́gẹ́ bíi kìrìsìtẹ́nì àbí bóyá muslim náà ni tí ó gbàwẹ̀ ẹ jẹ́ ká máa máa mọ bá a ṣe máa máa ṣe lórí social media ń sà yìí ẹ má lọ jáwé aláwẹ̀ ẹ má lọ já àwẹ̀ aláwẹ̀ ẹ mọ̀rọ̀ tẹ́ máa máa sọ ẹ mọ àwọn nǹkan tẹ́ máa máa post ẹ ẹ má ní ẹ ṣẹ̀bọ̀n gbàwẹ̀ ó yẹ kó stay off social media ó yẹ kó ṣe kí ẹ láti àárọ̀ ṣúlẹ̀ ìkọ̀kọ̀ náà ló máa máa distract wọn tẹ́mi wọn máa fi kúrò ń bẹ̀ pé à ah, mo máa ń gbàwẹ̀ èyí tí ò bá lọ bí iṣẹ́ báwo ló ṣe fẹ́ ṣe kò kọ́ ṣáà lè gbé fóònù lẹ́ẹ̀kan rangandan ìwọ tó bá mọ̀ pé ẹ̀mí ẹgbẹ́ àmọ́ àwa gẹ́gẹ́ bíi ọlọ́ọ̀rẹ́ aláwẹ̀ ẹ má jẹ́ ká máa post àwọn nǹkan tí ò dáa tó jẹ́ pé tí àwọn tó ń gbàwẹ̀ bá rí wọn á kọ̀ wò pé kí lélẹ̀ bóyá ẹ máa lọ máa jáwé aláwẹ̀ ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa máa sọ àti nǹkan tá a máa máa post lórí social media ní sáà tá kókó tí mo fẹ́ fún wa náà tún ni wípé tẹ́ ẹ bá ti fẹ́ lọ kí àwọn mùsùlùmí yín lọ́kùnrin lóbìnrin ẹ ti mọ̀ wípé wọn ò láìkí kéèyàn máa ṣí orí sílẹ̀ jọ́ bo ẹ̀ kó o tó lọ má lọ já wọn láwẹ̀ <laughs> má lọ já àwẹ̀ wọn o tó o bá ti já wọn láwẹ̀ ṣe mọ̀ pé mò ń sọ fún ẹ ìwọ ni gbogbo kinní yẹn máa wà lórí ẹ borí ẹ bo orí ẹ tó o bá ti fẹ́ lọ kí wọn ẹ jẹ́ kí n mú ẹnu dúró lórí gbogbo nǹkan tó yẹ ká máa ṣe nínú àsìkò Ramadan àti nǹkan tí ò yẹ ká ṣe ẹ ẹ jẹ́ kí n mú kíkí kan ká wá lọ fi ẹsẹ̀ rájó ire ayọ̀ Sunday Olùdáre láti Kaba Kogi State wọ́n ní wípé kí n bá wọn play gbèjà láti ọwọ́ qdot àmọ́ mi ò rò pé fídíò gbèjà ti wà ọ́ ẹ ṣáà lọ jẹ̀gbádùn orin kan láti ọwọ́ qdot akínyìn o mò ń padà bọ̀. ètò akínyìn ṣì ń tẹ̀síwájú lórí amóhùnmáwòrán Orísun pẹ̀lú olólùfẹ́ yín Àyìnkẹ́ Dayọ̀ Kujore ẹ̀yin náà ti mọ̀ wípé lórí ètò akínyìn gbogbo kíkí lọ́lọ́kọ̀ òjọ̀kan òun ló bá dé ẹ fẹ́ kí mọ́mì ní dádì ẹ fẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ ní mọ́mì ẹ̀yin náà fẹ́ kí dádì ẹ ti ẹ̀ fẹ́ kan sára sí wọn lórí gbogbo iṣẹ́ ribiri tí wọ́n ń ṣe ẹ̀yin ọmọ ẹ fẹ́ kí àwọn òbí ẹ kò easy kó tó san school fee kó tó ṣe gbogbo ẹ̀ fún yín lóúnjẹ kẹ́ tó raṣọ kẹ́ bẹ́gbẹ́ tó kẹ́ bẹ́gbẹ́ mi ó wá wò pé o fẹ́ fi ẹ̀mí ìmoore hàn orí ètò AkiiYin òun ló lè ṣe ó fẹ́ kí gbogbo àwọn sweetheart ẹni gbogbo àwọn àlè ẹ gbogbo àwọn ọkọ ẹ ó <laughs> fẹ́ kí gbogbo àwọn tó ti rí ti pẹ́ gbogbo àwọn olólùfẹ́ nǹkan tètò AkiiYin wà fún nìyẹn tààrà ṣàṣà lọ sí gbogbo orí ẹ̀rọ ayélujára wa lórí Twitter at Orisun TV lórí Facebook at Orisun TV lórí IG Orisun TV náà ni ó wá fẹ́ sẹ́ndẹ̀ personally sẹ́mi náà ni tweet mi lórí Twitter at Tosi Kujore lórí IG at Ayinke Dayo Kujore lórí Facebook àyìnkẹ́ dayọ̀ kùjọ́rẹ̀ náà ní fún gbogbo kíkí ẹ̀ síbẹ̀ ó wá ń crush ọ̀nà ọmọkànnì tó ti ń ṣakọ tó ń wò pé ẹ̀ eh, ibo ló fẹ́ gbé gbà bóyá young lady ni <laughs> ó wá wò pé báwo ló ṣe fẹ́ ṣe é báwo ló ṣe fẹ́ rìn máa rìn jìnnà rọra lọ tẹ̀ sójú ẹ̀ hmm? jẹ́ kí n rí bọ́ gbé sí mi létí kò ṣe bí ti bọ́n o kò sí mi létí òkè. ṣé abẹ́ tọ́sí ẹ̀ kí ni kí ló ń bọ̀ lókè tí ògbà ṣó gbé sórí ni a máa bẹ́ẹ̀ sọ fún ṣáà ti fi orúkọ ẹ̀ sí fi ìlú tó wà tó ti fi àtẹ̀jíṣẹ́ rẹ tó ti fi ránṣẹ́ fi sí má tún wá gbàgbé o láti mú àwọn orin tó o nífẹ̀ẹ́ sí lọ́lọ́kọ̀ òjọ̀kan láti fi sí i orí ètò akínyìn bíbá ẹni mo máa wà máa bẹ́ẹ̀ ṣe kíni máa máa bẹ́ẹ̀ tẹ̀ sójú ẹ ṣáà máa keep it rolling ẹ máa keep it rolling <laughs> mo ṣe é bo ẹ máa ṣe kíni ẹ máa keep it rolling èmi wà bí láti máa jíṣẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò akínyìn lórí amóhùnmáwòrán Orísun kí n wá máa mú lọ́mọ tí mo pé bí tẹ̀ ń dúró dé lórí gbogbo ti request and shout out àwọn wo ló ti fi kíkí ránṣẹ́ sí wa ẹ jẹ́ kí n máa mú lọ. Ayọ̀mídé láti Kano sọ wípé good evening Àyìnkẹ́ èmi náà kí yín o ẹ kálẹ́ ṣàlàfíà lẹ wà ẹ kú afẹ́rẹ́ yìí wọ́n láwọn nífẹ̀ẹ́ ètò akínyìn gidigidi gan Ọlọ́run a máa nífẹ̀ẹ́ yín náà kí tí wàá ní Ayọ̀mídé sọ láti Kano ó ní wípé òun láìkí fashion style mi oh dengara okay ìbílẹ̀ rẹ̀ ṣẹ́tìrì ìbílẹ̀ lélẹ́yìí tẹ́ bá gbọ́ ìbílẹ̀ vogue gbogbo aṣọ tẹ́ ń rí lọ́rùn mi lórí ètò àkìyìn iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ ni nísìn táyọ̀mídé tún wá sọ wípé àwọn láìkì fashion style mi ni mo tún ní kí n tún ṣakọ ìbílẹ̀ ni ẹ bá ń kí wọn o mo ti máa ń sọ fún ẹ tó o bá nífẹ̀ẹ́ gbogbo aṣọ tí mo ń wọ̀ kàn sí mi màá link ẹ up mọ́ ìbílẹ̀ lágas ìwọ náà wo jacket kimono náà máa ń pè o ìwọ náà wò jọ́ṣẹ́ mi ò rẹwà irú àwọn aṣọ tó yẹ ká máa wọ̀ lásìkò Ramadan rè ok kò ṣe kó máa wọ aṣọ tó kọ̀ máa máa ṣí alẹ̀ máa lọ já wọn láwẹ̀ máa lọ já wọn láwẹ̀ òrójú ẹ̀ olójú funfun bíi ojú Àyìnkẹ́ kí tún máa mú lọ lórí kíkì mi lórí ètò AkiiYin. Victoria Afọláyan sọ wípé ẹ káalẹ́ o Àyìnkẹ́ èmi náà kí yín wípé ẹ káalẹ́ wọ́n ní I really really really enjoy your program wọ́n náà wọ́n máa ń gbádùn ètò wa lórí AkiiYin lórí amóhùnmáwòrán Orísun Victoria Fọláyọwá sọ pé kí n play oya gbéra hey. gbéra go get some more lọ eh, eh, eh, yeah. mo ní kò kala wọ́n ní play buga láti ọwọ́ Kiss Daniel ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn buga mo ń padà bọ̀ akínyìn. I don work, I don try, eh, eh, I suppose to dey jaye jaye kí ló kàn mí kan pẹ̀sìn máa ta kò máa sí kan tó pè mí pẹ̀lú pẹ̀sìn máa tàn tó tọ̀ kí ni bísínẹ́sì mi <laughs> mo mọ mi mo dẹ̀ rán ṣe ètò akínyìn mi lórí amóhùnmáwòrán Orísun mo dẹ̀ ń máìdì bísínẹ́sì mi ẹ̀jọ̀ ibo ni kíní tí wàá fẹ́ máa wá <laughs> àtúbọ̀tán àwọn tí wọ́n máìdì bísínẹ́sì wọn ẹ kọ́ tó wí ó ti tẹnu bọ̀ kọ́ tó ṣe lé ah ah tó bá máa kéré òkò ilé ẹ lórí báyìí wàá wò pé akí ló ṣẹlẹ̀ ó ṣẹyàn torí ò mind business mind business yẹ ọ̀rọ̀ tó bá pín ẹ sí òun ni kò ṣe kí ni òun ni kò máa dá sí ó yá lẹ́mí sí yùgọ́ lọ́lọ́lọ́ gbùgá wọn lẹ́mí sí yù dé bùgá lọ́lọ́lọ́ lẹ́mí sí yùgọ́ lọ́lọ́ buga láti ọwọ́ Kiss Daniel òun lẹ́sẹ̀ gbọ́tọ̀ yẹn àwọn olólùfẹ́ ètò àkìyìn àwọn náà ni wọ́n mu mo dẹ̀ máa ń sọ fún ẹ má máa jowú ìwọ náà lè mú orin o lè kí àwọn ọ̀rẹ́ ẹ̀ ẹni yes ẹ̀tọ́ ẹni rán mi ṣẹ́ lórí ètò akínyìn bí mo dẹ̀ tún ṣe máa ń sọ tí mi ò bá dárúkọ yín ẹ má bínú o èkìkí pọ̀ lọ bí iyẹ̀pẹ̀ ìfẹ́ tẹ ní sí wa náà ní lágbára náà ìfẹ́ yẹn ò dẹ̀ ní kú àjọ máa máa nífẹ̀ẹ́ ara wa tájọ máa máa gbádùn ara wa ni àjọ ń gbádùn ara wa àjọ ń gbádùn <laughs> ara wa tí mi ò bá dárúkọ ẹ má bínú ọjọ́ tó bá tún máa bá mi pàdé lórí ètò akínyìn ó mú mọ̀ wípé mo máa dárúkọ ẹ́ ah, list yẹn gùn ẹ́ àwọn olólùfẹ́ ètò akínyìn wọ́n pọ̀ bí alágbára ọlọ́run ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ètò Akíìyín Akíìyín lẹ́tọ̀ọ́ lẹ́ni lórí abala lifestyle tips à ń sọ̀rọ̀ lórí gbogbo nǹkan tó yẹ ká máa ṣe àti nǹkan tó yẹ ká máa ṣe nínú Ramadan ẹ máa ń gbọ́ lọ́n tó bí <laughs> Allahu Akbar àwọn nǹkan tó yẹ ká máa ṣe àti nǹkan tó yẹ ká máa ṣe á ti sọ gbogbo àwọn kókó lọ́lọ́kọ̀ òjọ̀ kan àti ni wípé ẹ máa rí dájú pé ẹ ń kí àwọn Muslim sisters and brothers ní Ramadan Kareem. Hmm? Ramadan Mubarak èmi gan kí àwọn èèyàn lọ rẹrẹrẹ ee eh, eh, kódà mo ní kọ́ fún mi lórúkọ mùsùlùmí ẹ wá wo orúkọ orúkọ oríṣiríṣi àwọn kan fún mi lórúkọ Aisha àwọn kan fún mi ní Mẹ̀múnà ah, ah, àwọn orúkọ mùsùlùmí rẹwà wọ́n fún mi lọ yàǹtìrì ni ẹ má wọrí mo máa mú kan bẹ̀ tí mo máa máa jẹ mo dẹ̀ ti sọ wípé nínú Ramadan tá wà yìí ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹun ẹ máa respect àwọn tí wọ́n gbà ẹ má lọ máa jẹun lójú aláwẹ̀ kò dáa ẹ rọra bọ́ sí kọ́nà ẹ lọ jẹ then wá ń play music ẹ wá ń pariwo ẹ ń disturb gbogbo àwọn èèyàn ní irọ́ ẹ má ṣe nínú oṣù yìí táwọn ẹ̀ bá ti lọ ẹ lè máa jubilate ká ṣe fàájì ká jó ká yọ̀ àmọ́ sáàwẹ̀ yìí ẹ má lọ máa fi tìyín kó bá rẹ̀ náà ló wá yí orin lọ́ọ́rẹ́ ló yí orin sókè gidi no no no no no jọ máa máa ṣe mo dẹ̀ ní nínú oṣù yìí náà ẹ ṣètọrẹ àánú àwọn ẹlòmíín wa wọ́n ń gbàwẹ̀ wọn ní nǹkan tó máa fi sínú ìwọ dẹ̀ ní oríṣiríṣi nǹkan ń lè jọ jáde lọ ṣètọrẹ àánú àwa tá a gbàwẹ̀ náà tó jẹ́ pé à ń ṣe mùsùlùmí náà ẹ jáde ẹ ṣèrànlọ́wọ́ lókèlókè báyìí òun ni ọwọ́ afúnni ń gbé ẹ ṣàánú àwọn èèyàn ládàáni lọ́dọ̀ Ọlọ́run tó bá ń ṣàánú nínú Ramadan kí ni mo tún wá sọ mo tún ti sọ point pé ẹ jẹ́ ká máa mọ nǹkan tá a máa máa post sórí social media ẹ jẹ́ ká máa mind languages wa ní sáà tá a wà yìí ẹ kàn má lọ sọ̀rọ̀ tó jẹ́ pé ah akọ lọ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ti jáwẹ̀ àbí wàá lọ ń pòsì kan tí ò tiẹ̀ lọ o ti jáwé aláwẹ̀ nìyẹn mò ń sọ fún ẹ o mo dẹ̀ ní tó bá pè ẹ́ fún iftar gẹ́gẹ́ bí mùsùlùmí pé alhaja wa o ajiya wa o ẹ wá ẹ wá sínú nílé wa jọ lọ àjọjẹ òun ló da kẹjọ jẹ kẹjọ mu òun ló da jù now kí wá ní nǹkan tó yẹ ká ṣe nínú Ramadan àkọ́kọ́ ni wípé gẹ́gẹ́ bí obìnrin ẹ jẹ́ ká máa máa mọ aṣọ tá a máa máa wọ̀ ṣé ẹ ti rí aṣọ tèmi wọ̀ yìí gẹ́gẹ́ bí aṣọ tí ìbílẹ̀ ṣe fún ẹjọ́ ṣé ẹ máa rí mi tàn sí ẹ̀ ní sọ pé mo ṣe ọmọlúàbí ọmọlúàbí tẹ̀ ní mi aṣọ tó yẹ kó o máa wọ̀ nígbà Ramadan aṣọ tó máa máa bo ara ni oṣù àpọ́nlé làwà kó o rẹ̀ lé hmm? pọ́nrẹ́ lé má lọ wọ aṣọ káṣọ má lọ wọ àwọn aṣọ tó yẹ pé wọ́n máa ṣe ara sílẹ̀ máa ṣe ọmú máa ṣẹ́yìn sílẹ̀ tó máa lọ máa já àwọn muslim brothers láwẹ̀ <laughs> má ṣe é don't do it <laughs> má lọ jẹ́ káwọn ẹ̀ lọ já torí ẹ o mú aṣọ tó máa máa wọ̀ kódà kó tẹ́ ẹ ṣe ìgbà Ramadan nìkan ló gbọ́dọ̀ máa wọ aṣọ tó gidi gbogbo ìgbà ni gbogbo àwọn aṣọ ṣe gbáṣà wọn yẹn ó mọ̀ lọ tọ́jú ẹ̀ báyìí tó bá ti ní tó bá nílé ẹ̀ lọ kó pamọ́ má lọ máa jáwé aláwẹ̀ kó o máa wọ aṣọ tó máa máa bo ara tó máa bo gbogbo ibi tó mọ̀ pé tí àwọn muslim brothers bá rí o ah, ah, ah, máa jẹ́ kọ́kọ́ máa gbẹnu sókè kó dá má lọ jẹ́ kí àwẹ̀ wọn já lórí ẹ̀ kókó tó wá gbẹ̀yìn tí mo máa fún wa náà ni wípé nínú ramadani wa tá a wà yìí ẹ má jẹ́ a máa mọtí ẹ má jẹ́ a máa mu sìgá náà lẹ wá ń jẹ chewing gum tàtàtàtà ẹlòmíì àti ẹ̀ma jáwò pé àṣebí kò ń ṣe nǹkan aláta jọ ẹ ṣe kí ni ẹ̀ga fún gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bá ẹ̀ga pátápátá náà lẹ tún wá lọ ń jà ẹ lọ ń jà ẹ ẹ wá ń sún ẹ ẹ ń búra nínú oṣù Ramadan nínú Ramadan ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ torí pé Ramadan ah ah Ramadan ten time Ramadan yìí ó wà tá a bá ń sọ nǹkan pé àlàáfíà àlàáfíà ló yẹ kó máa jọba àlàáfíà àti ayọ̀ òun ló yẹ kó máa torí oṣù ramadan ramadan gọgọgọgọ fúnra rẹ̀ àlàáfíà ni àlàáfíà ìṣọ̀kan tí ò ní sí wàhálà láṣẹ Elédùmarè àní dààmú ẹ̀mí wa tá a dẹ̀ fi bẹ̀rẹ̀ Ramadan náà ni a máa fi parí ẹ̀ ẹ̀mí àṣìkà ẹ̀ láṣẹ Èdùmarè gbogbo oúnjẹ tá à ń jẹ ní jíjẹ ní mímu kò ní pa wá lórí kò dẹ̀ ní gòdì ní inú wa àní jù báyìí lọ ní abala lifestyle tips bẹ́ẹ̀ ni mo lérò pé ẹ̀kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú gbogbo nǹkan tá a sọ ẹ wo, ó ṣé ẹ wá rí bí mo ṣe ra ń lọ lé jẹjẹjẹjẹ mi náà gbà wẹ̀ o èmi náà ń gbà ọ <laughs> ẹ má lọ fọ ọ mo pé àyìnkè ah ẹ kò sẹ́ni tó kọjá òwe kò dẹ̀ sẹ́ni tó kọjá àdúrà ọlọ́run má jà gbàdúrà ká tó gbàdúrà torí ẹ̀ ló ṣe da tọ́ṣe ní gbogbo ní gbogbo gbà ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ tí ràmàdà bá tún ti tọ́ báyìí aláyé tún ti padà sínú gbogbo àwọn àjọ kí ló wá ń ṣe wàhálà fún nǹkan tó bá mọ̀ pé tó o bá ti dáramá ramadan bá ti kálẹ̀ gbogbo àwọn ìwà búburú yẹn wà á tún ṣèwà lọ́ máa ṣe jọ kí ló ń ṣe fún abẹ́ta kòkòrò a máa fèsì ìwà ẹ lọ jẹ́jẹ́ ká ti mọ̀ pé òkè kọ́ báyìí ló ń ṣe láṣẹ Èdùmàrè àní gbàwẹ̀ lásán àní gbà lásán lágbára náà gbogbo ẹyọ olólùfẹ́ mi nílé ẹ má gbàgbé ẹ lọ fi gbogbo kíkí yín sí orí ẹ̀rọ ayélujára wa ẹ fẹ́ kí àwọn èèyàn oṣù Ramadan tá a inú Ramadan tá kí Muslim brothers and sisters ẹ fàdúrà ránṣẹ́ sáwọn èèyàn ẹ kí àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀ kan ẹ lọ tweet wa lórí Twitter at Orisun TV lórí IG at Orisun TV náà ni lórí Facebook Orisun TV ó wá àwọn pé irọ́ Àyìnkẹ́ Kújọ́rẹ̀ gangan gangan òun ló fẹ́ tẹ̀ ẹ́ sí fún tweet mi lórí twitter at tosikujore lórí ig at ayinke dayo kujore lórí facebook live page mi ayinke dayo kujore ẹ jẹ́ kí n wá máa lọlé àwọn òkú tuntun wò gẹ́ àyíká tí lọlé ṣó láìkí irun tí mo ṣe <laughs> ìyá àyíká ní ìka ìtẹ́. <laughs> <laughs> mo tún wò ẹ wo ẹ jẹ́ ti ṣẹlẹ̀ fáwọn olólùfẹ́ mi dàrẹ́ kátẹ́gùn máa fẹ́ sí gbogbo agbára mi kó máa fẹ́ sáwọn jù ó ti gbogbo àná kan la máa máa ṣe bọ̀ ṣé o láìkì ẹ̀ torí èmi nífẹ̀ẹ́ o kò le jù kò dé ọ̀rọ̀ jù ó kọ̀ ra wà bí atẹ́gùn dẹ̀rẹ̀ ń fẹ́ sẹ́lẹ̀ dà mo mọ̀ nǹkan tí mò ń ṣe lọ́wọ́ tí mo wà yóò ké <laughs> ẹ̀yin olólùfẹ́ mi ilé orúkọ tèmi ò yí padà àyíkẹ́ kújọ́rẹ́ ọmọ bíbí ni wonderful dayo kújọ́rẹ́ á sọ̀rọ̀ fetefete small but mighty cold but loaded ìmú ọmọ tó ń gbénu amóhùnmáwòrán Orísun fọ̀hún yẹ́sọ tó bá tún wá sọ pé ọmọ tí ò sọnù tán wá ah, wọ́n ní wọ́n ń wá mi wọ́n ní wọ́n ń wá mi orí amóhùnmáwòrán Orísun ibẹ̀ náà ni mo wà láyọ̀ àti ìdùnnú òun náà la tún máa fi pàdé ẹ àwa ń yára wa báyìí àní yára wa nípa ti ẹ̀mí láṣẹ Elédùmarè ìdùnnú àtayọ̀ máa tún wá fi bá gbogbo èèyàn olólùfẹ́ mi ìdùnnú àtayọ̀ náà dẹ̀ ni ẹ̀yin náà máa wà lágbára Ọlọ́run ó oh